àsìkò tó ṣe pé òun náà nínú oṣù Ramadan tí abẹ̀rẹ̀ Ramadan náà tí ọlọ́wọ́ bá ń ṣe ń rọrùn fún wa débi tí ó dé lónìí ẹgẹ́ bó ṣe wà nínú sunna nabi sallallahu alayhi wa sallam òun ni pé àwọn iṣẹ́ olóore ní oríṣiríṣi tó bá sunna nabi sallallahu alayhi wa sallam mu òun náà ni èèyàn máa ń jí kó kún kẹ́kẹ́ sínú oṣù tí a wà yìí lára àwọn iṣẹ́ olórin tí a máa ń ṣe nínú oṣù yìí òun náà ni qira'atul Qur'an wa tilawatihi wa tadabburihi wa mudarasatihi òun náà ni kí ó máa ka ní kíka àrònúkà kí ó máa tí a ń kà subakana òun náà ni kí ó máa kọ́ ẹ̀kọ́ náà. لروا اقوال قران تفسير القران كسيو قالي ننتي انكوني مدارسة القران انشد دي حديث ابي هريرة رضي الله عنه ننو صحيح مسلم تني مجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم النبي àwọn kan ò ní kójọ sí àyè kan nínú àwọn àyè tí olówó bá ní tó yẹ pé wọ́n ń ka kìtáàbà lọ wọ́n ń ka tíra ọlọ́run wọ́n yẹ tẹ̀dẹ̀rọ̀ sónàhù bẹ́yìnà ọ̀hún tí wọ́n tún ń kọ́ ẹ̀kọ́ láàrin ara wọn anabi ní anu ọlọ́run ọba yóò máa sọ̀kalẹ̀ sí wọn lérí àwọn wọn ó bò wọn dàrú sọ bákan náà ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ọba yóò máa jẹ́ tiwọn so abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó mẹ́jà jíkì gbogbo eléyìí kójúkójú ẹ̀ tiwa náà tafsir al-Qur'an al-Karim ní ọdún yìí tí ijira nabi sallallahu alayhi wa sallam di fourteen fourteen kìnnì fourteen thirty eight tó di ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn mẹ́rin àti ogójì ó dín méjì níbi tí a ti bẹ̀rẹ̀ òun náà ni nínú Suratul Baqara níbi tí a dé ní àwẹ̀ Ramadan tó lọ òun náà ni àyà ọgọ́rùn kan àti ogójì àti méjì one forty two bi idhnillahi ta'ala naam. أعوذ بالله من الشيطان الرجيم سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا لتكونوا الشهداء على الناس ويكون الرسول لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيداً وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرا وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الأحق من ربهم وما الله بغافل عما يحملون أغبي أشما شلالا يفروا فاتي أباتي ما ونبي تفسير القرآن يي إكي تفسير الإمام ابن كثير رحمه الله إكي ونني يعني اعتمادنا كثيرا kó lámà gbára lé púpọ̀ jù tó ṣe pé tí wọ́n bá ń gbọ́ tafsir yìí tí wọ́n bá ń padà sínú Ibn Kathir yóò máa rí pé òun náà ni lílò ń lọ síbẹ̀ púpọ̀ jù. Ọlọ́run Ọba Azza wa أني سيقول السفهاء من الناس من ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم قل واني سيقول السفهاء أوا أمغو as-sufaha jamuhu safih tọ́ba ní safihu lèyàn ipe òmùgọ̀ lèyàn náà ni tí èèyàn bá ń pe àwọn orúkọ ọ̀dà kí ọmọ pé kó máa yanjú ìdí lárúbáwá lágbára pẹ̀lú àwọn harafi rẹ̀ náà ni ẹni tí kò bá máa harafi pè tí yẹni harafi ò dúó lẹ́nu rẹ̀ aláfi èdè lárúbáwá tí ò ní ma kharij al-khuruf tó ṣe pé tó bá fẹ́ pé ha yóò pé ní kha tó bá fẹ́ pé a yóò pé ní a tó bá fẹ́ pé a yóò pé ní ha irú eléyìí àwọn èèyàn mà wọn ò sì ní mà pé tí ò bá ti mọ irú eléyìí pé irú ẹni yẹn ọ̀gá olódo ni kódà ru ẹnìyẹn kò yẹ ká fi jẹ ìmáàmù sàmọ́ lọ́dọ̀ wa níyà yín ní alihamudulilayi rọ́bìlì alihamudulilayi tó a pé ẹni tó gbọ́lábá fẹ́ tó ma alihamudulilayi tẹ́má ní alihamudu amudu pẹ̀lú amsa tó pé ń ìgbàgbọ́ ọ̀rọ̀ ní jẹ́wọ́ àwọn alihamudu ìgbà tó pẹ́ ìgbà tó pẹ́ sọlẹ̀ yóò fi mọ̀ pé kí wọ́n máa mọ̀ àdánwò ni fún ẹni tí wọ́n bá yàn ní ìmáàmù so ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ìmáàmù ọmọ fati àpè ọmọ fati àké kátúwá ní àwọn àyà mi. asòfàhà tí wọ́n bá pè yàn ní ẹlòmíràn lè sọ ní sọfíyùlọ́ ọ̀yọ́ máa pè ní sẹ̀fíwù sẹ̀fíwù níta ń pè ní pé òmùgọ̀ níjẹ́ báwọn ọlọ́wọ́n bá ní àwọn sẹ̀fíì àwọn òmùgọ̀ sayakul kìí ṣe sọ̀fíyò ah sọ̀fíyò rẹ́rìn <laughs> Allahu akbar wàláyé munasaba ó kàn ṣe kóńgé ara wọn ni o so <laughs> ọ̀rẹ́ mi ni sọ̀fíyò <laughs> sọ̀fíyò la sẹ̀fí tí wọ́n pè é ní sẹ̀fíwù mọ́dà wọn lóhùn ó kẹ́ mi ṣe sẹ̀fíwù òmùgọ̀ níjẹ́ báwọn so sufaha jámù rẹ̀ níjẹ́ sufaha ọlọ́wọ́n ni pé sayakulu sufaha ipe àwọn tí wọ́n ń jẹ́ òmùgọ̀ wọ́n sọ mílẹ̀ nas inú àwọn èèyàn ike máa ń wàláhu mọ̀ánkìbìlẹ̀tì himulẹ̀tì kánú àlẹ́yà bí kí ló tó ń gbé àwọn èèyàn kúò níbi tí wọ́n ń kọjú sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn pé anabi sallallahu alayhi wa sallam nígbà tí ìrun bẹ̀rẹ̀ ọ̀tọ̀ níbi tí anabi máa ń kọjú sí kírun al-imam ibn kathir wọ́n ní al-muradu bis-sufaha ahuna mushrikul arab ipa àwọn tọ́lọ́wọ́n bá ń sọ níbi àyà yìí imam kathir mú bí ọ̀rọ̀ oríṣi mẹ́ta wá wọ́n ní àwọn kẹfìrí gangan ni ọlọ́wọ́n bá ń bá wí àwọn ọlọ́wọ́n pè ní sufaha tọ́lọ̀ ni wọ́n máa bá nàbí sọ̀rọ̀ tí wọ́n máa sọ̀rọ̀ sí àwọn mùsùlùmí wọ́n máa fẹnu gún wa bí sùfàhà wọ́n ní mùṣírikù al-arab àwọn kẹfìrí nínú àwọn lárúbáwá ni wọ́n ní ọ̀rọ̀ táwọn sọ yìí wàkìlà ahbarul yahudi àwọn kan ní kò kí ń ṣe àwọn kẹfìrí àwọn yahudi àwọn tán já àfà nínú wọn ni àni wọ́n wò pé àá ọ̀tọ̀ níbi tí anabi ń sí kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tún ti change dimension ọ̀tọ̀ níbi tí tún kọjú sí nísìnyí qala hu mujahid ń tala kọ̀kọ́ yẹn tóun ní mushriku al-arab az-zajjaj ń lọ sọ yìí èyí tí a sọ yìí mọ́ ibn kathir ní qala hu mujahid mujahid nínú àwọn stúdẹ́ǹtì ibn abbas olóhùn ló sọ eléyìí wọ́n ní òun ní al ipa àwọn munafiki ó di ọ̀rọ̀ mélòó báwọn ọ̀rọ̀ mẹ́ta mana asufaha tafsir lè wá kí wọ́n sọ pé àwọn kèfèrí wọ́n máa sọ fún anabi pé kí ló tún dé òtún kọjú síbi tó ń kọjú sí mani èèyàn lè tu pé àwọn mùnàfìkì wọ́n máa sọ pé kí ló tún sí ọ́ tó tún kọjú síbi tó ń kọjú sí mani èèyàn lè tu pé àwọn yahudi àwọn tó ń jẹ́ àwọn ahbar àwọn àfa àwọn àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà ìtìsàntúmọ̀ náà ni pé àwọn tí wọn ò sí lérí ojú ọ̀nà òdodo náà ni as-sufaha ọlọ́wọ́n bá ní wọ́n bá wá wọ́n sọ fún ọ ipe ma wallahum an qiblatihim kí ló jẹ́ ká tó kúrí kò níbi qibla wọn al ibn kathiri wa ni wal ayatu ammatun fi ha'ula'i kullihim ipe àyà kò sẹ́ńtà lè lò fún tó bá rẹ́nìkan tó bá tú bẹ́ẹ̀ mọ́ ni àfa yìí ọmọ tafsiri tú ọ̀tọ̀ ni tí wọ́n ń gbà lérò níbi tafsiri ọ̀tọ̀ ni tẹ́ni wí tó bá ti mú kan nú mẹ́tẹ̀ẹ̀ta ó ti tú bó ṣe yẹ kó kó tu náà nù. alimami nu Kathiri wọn ni wallahu a'lam ọlọ́run ló mọ ẹni tí ọlọ́run bá ń bá wí gẹ́gẹ́ níbi ayà yẹn kí sáwọn Yahudi ni àbáwọn Nasara ni àbí àwọn kèfèrí ni àbí àwọn munafikun yẹn ni pé àwọn tó ń jẹ́ mùsùlùmí tó ṣe pé àmọ́ ìsìláàmù yẹn ọ̀wọ́ nú ẹ̀mí wọn ọ̀tọ̀ ni tí wọ́n ń sọ ọ̀tọ̀ ni tí ń bẹ nínú ọkàn wọn. alimami ibn kathir wọn wá ní ọ̀rọ̀ yìí bá ṣe mọ̀ pé tafsir tiwọn tafsir al bil athar àwọn máa ń tú al pẹ̀lú al àbí kí wọ́n tú pẹ̀lú hadith anabi sallallahu alayhi wa sallam wọ́n wá bẹ̀rẹ̀ wọ́n sáré mú àyà àdìs ànábì wá lórí ọ̀rọ̀ yìí wọ́n ní alimami bukhari wọ́n gba ọ̀rọ̀ wá ipe abu na'im sami'a zuhairan an abi ishaq an al-barra ó ní sọ pé anna rasulallah sallallahu alayhi wa sallama ó ní anabi sallallahu alayhi wa sallam salla ila baytil maqdis sittata ashara shahra àwọn sábẹ̀ àti àṣàrọ̀ sàhárọ̀ wípé ànábì ó fi ẹni síta àṣàrọ̀ oṣù méjìlá yẹn ni pé ọdún kan àti oṣù mẹ́rin lànàbì fi ń kírun mutaji'an wa kana ìyẹn mutaji'an ilal baytil maqdis wa kana yu'jibuhu wọ́n ni wọ́n máa ń wu ànábì nínú ẹ̀mí rẹ̀ wípé an yaquna qiblatahu qibala al-bayt kọjá pé kàábà ni kóhun máa kọjú sí wà á nà pé anabi sallallahu alaihi wasallam tí máa ń wù ní pé kọjá pé kàábà náà ni kóhun kọjú sí àmọ́ Baitul Maqdis náà lànàbì máa ń kọjú sí gbogbo wọn láti mọ̀ nínú tàn nígbà tí anabi sallallahu alaihi wasallam tó bẹ̀rẹ̀ sí ní kírun tó bẹ̀rẹ̀ dáwà ọdún mẹ́wàá alákọ̀ọ́kọ́ kò sí ti ń jẹ́ ìrun gbàlẹ́yìn ọdún kẹwàá nílà nabi sallallahu alaihi wasallam ṣẹ̀ṣẹ̀ sí al-Isra wal-Mi'raj ìgbà yẹn ni Ọlọ́hun bá fún anabi sallallahu alaihi wasallam ní òfin ìrun ìgbà tó lọ́wọ́ fún ní òfin ìrun ibi tá anabi máa ń kọjú sí kírun tí Jibril dájọ́ anabi kọ láti wá kírun torí Jibril ó bá anabi sallallahu tó mú lọ sí òkè lọ́dọ̀ ọlọ́run ọba èyí ń túmọ̀ sí pé tó bá ń bi wá pé bọ́lá ọlọ́run ọba wà òkè sánmà lọ́lọ́run ọba wà o òkè àlàárọ̀ṣ náà lọ́lọ́run ọba wà o mùsùlùmí ti bá ń sọ pé ọlọ́run wà ní gbogbo àyè ń fèlè o ń fèlè níwájú ọlọ́run ṣẹ́wárí kìíní yẹn ẹlòmílẹ̀ mọ̀ pé èwo tó ní bọ́lá ọlọ́run ọba wà tó bá ń wá ṣẹ́yìn tó bá jáde síta rí gbé yẹn lọ bóyá ó jáde kó nàìjíríà rẹ̀ ìgbà yẹn lèyàn lè mọrú àwọn ọ̀rọ̀ tí mò ń sọ pàtàkì rẹ̀ lóyún yẹn ló lè mọ̀ kẹ́mọ́ wá bí ọ pé ń bo ni wọ́n kẹ́ bí ọ ìpè yẹn ayna asmatukum fi nàìjíríà ayna yaskunu raisukum géńbo ni federal capital yín níbo ni head of state yín gbé yíò gan lè jẹ́ kán fún yẹn ní fisa tó bá fẹ́ fún ọ wọ́n ni àdáwò tó pé ọmọ nàìjíríà ni ọ kọ́ wá ní ah, state capital wa àbí ah, federal capital Kwara state wọ́n ní ó ṣeun mbóni eh, ń gbé mbóni ẹ̀rọ ah, ìsìn ń gbé Ogun Ogun state ọ̀hán so èèyàn fèlè nù èèyàn lè wọ́n lè tilẹ̀ mọ́ fún yàn ní fíìsà tó bá fẹ́ lọ ìlú mi pé ó kò ní ìlú kan tó wọ́n fẹ́ lọ ìlú mi ó ní sọmọ ìlú yàwọn dáùtù rẹ̀ so bẹ́ẹ̀ náà ni kéèyàn jẹ́ mùsùlùmí walillahi masalul a'la tọ́lọ́wọ́n bá ju bẹ́ẹ̀ lọ o torí ní ti ọlọ́wọ́n bá ti ń jẹ́ àkéde àdìsọ́kànlélẹ́ yìí ó ju bẹ́ẹ̀ lọ kí èèyàn má mọ ibi tí ọba tó dáyàn tó wà á àbùkù ni fún mùsùlùmí so anabi sallallahu alayhi wa sallam ó sí al-isra wal-mi'raj ó lọ lè gba irun gbàtọ́lọ́wọ́n bá fún tán tó dé Jibril ó wá bá láti wá fi hàn àwọn àsìkò tó máa kírun yìí àti bí ó ṣe máa kí ó wá kọjú sí Baitul Maqdis anabi náà kọjú síbẹ̀ so kí ni yẹn gbàtà anabi rí pé Baitul Maqdis lòun kọjú sí ẹni pé Jerusalem kí yẹn ìmọ̀ wa ń dùn anabi nínú ẹ̀mí wa kana yu'jibuhu an yattajiha tí wọ́n ti ní al lọ́dọ̀ àwọn lárúbáwá nítorí wí ni kàábà ni wọ́n ń wí ní ọ̀dọ̀ alárọ́bá bẹ́ẹ̀ tó ní ẹ̀yẹn ni pé kàábà yìí ni mo wá ń wo ànábì pé ah kì í sì mọ kọjú sí àyè kírun ànábì wa kọjú sí Baitul Maqdis kírun ń bẹnu rẹ̀ wáyà kan tó ní sítata ashhur sítata ashara aw shahran sítata ashara shahran ó lo ọdún kan àti oṣù méjì riwaya kan gbé wá pé sabata ashara shahran ipe ọdún kan àti oṣù márùn saba ashara ọdún mẹ́ta sẹkóṣù méjì ayé àti márùn nù ẹ sita ashara oṣù méjì ọdún kan àti oṣù mẹ́rin saba ashara ọdún kan àti oṣù márùn lànàbì fi kírun bẹ́ẹ̀ sọlẹ́yìn gbà wá ń kírun báyẹn lọ́lọ́wọ́n sọ fún un pé ọwọ́ ní anabi sallallahu alaihi wasallam ọlọ́run á sọ fún pé kọ́ máa kọjú sí ibi tí ń wù yẹn gangan yẹni pé baitul baitullah al-haram al-kaaba ṣùgbọ́n tó wá ń kọjú sí bó ṣe wá kọjú sí lọ́lọ́run bá ti ń fún níròyìn ipe sayakul ẹ̀rí pé kì í ṣe pọ́lọ́run sọ pé àwọn lárúbáwá ń sọ pé àbáwọn kan àwọn òmùgọ̀ ń sọ pé kọ́dọ̀ tó fi sáàsì nínú èdè lọ́rọ́bá tó bá ní sin wọ́n máa ń rẹ̀ síbi máa ná at-tanfis nǹkan téèyàn ò tí ì ṣe rárá torí nínú èdè lọ́rọ́bá wa inú àwọn ọ̀rọ̀ inú àwọn èdè tó fẹ̀ tó fẹ̀ tó yanjú lọ́rọ́bá wa jẹ́ kan bẹ́ẹ̀ tí wọ́n bá ní yaqulu sufaha ìyẹn lè tu pé wọ́n ń sọ ẹni pé ń sọ nǹkan yẹn lọ́wọ́ kí ọmọ túmọ̀ rẹ̀ ní present continuous tense pé wọ́n ń sọ yóò sì lè túmọ̀ rẹ̀ pé yóò sọ yóò sọ yakul àmọ́ níbí kò ní ìtìmálù sá yakul ó mi pé wọ́n padà máa sọ wọn ò tí máa sọ wọ́n padà máa sọ ọlọ́run fún ànábì ní ròyìn kalẹ̀ pé wọ́n padà ń bọ̀ wá wọ́n máa sọ káàkiri o ipe máa wà láhùn an qiblatahum kí ni tó tún gbé wọn kúrò níbi tí wọ́n ń kọjú sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ allati kanu alayha tó ṣe pé bẹ́ẹ̀ náà ń kọjú sí ọlọ́ni kul lillahil mashriqu wal sọ fún wọn wà nabi sallallahu alaihi wasallam pé àá àti ibi tóòrùn ti ń yọ àti ibi tí ń ti ń wọ̀ ta ló níbẹ̀ ọlọ́run náà ló ní ibi tó bá wù ló lè ní ẹ kọjú yín sí tó bá ní ẹ kọjú yín sí bíi òun náà ló ní tó bá ní ẹ kọjú yín síbòmí òun náà ló ní bẹ̀ kì í ṣe pé ibìkan bẹ táwa ní ipa rẹ̀ ọ̀ká láti sọ pé ẹ kọjú síbí ọlọ́ọ̀bá ní yahdi man yasha ila mustaqim olúwa ni tó bá wù èmi ọlọ́wọ̀n èmi a máa fi mànà sí ojú ọ̀nà tó tọ́ tabawo àyà tí a kà yìí a rí mẹ́pẹ́ ọlọ́wọ́n bá pe àwọn òmùgọ̀ ó pe àwọn kan ní òmùgọ̀ nínú àyà yìí tabawo àwọn ènìyàn gẹ́gẹ́ bí a ṣe mú tafsir lọ síbẹ̀ látọ̀dọ̀ az-Zajjaj àti látọ̀dọ̀ Mujahid tí wọ́n sọ pé àwọn tí wọ́n ń jẹ́ òmùgọ̀ àwọn mẹ́ta ni àyà yìí ń báwí àwọn kẹfìrí inú àwọn Lárúbáwá àwọn ẹni àwọn náà ni àwọn mùnáfìkì nínú àwọn mùsùlùmí tí wọn ò fi taratara ṣe islam àwọn kẹta náà ni àwọn yahudi àwọn afa wọn ẹni pé tẹ bá wọn mẹ́ta yìí ẹni tí ò sí lójú lórí ojú ọ̀nà tó tọ́ náà ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí àyà yìí bá wí a jẹ́ pé ẹni tí kò bá ti rìn ìlànà tó tọ́ òmùgọ̀ ló ń tọ̀hún kódà tó bá nílà káyìí ẹni tí ò bá tí ìrìn ojú ọ̀nà tó tọ́ níbi ẹ̀sìn tí ó jókòó ti ẹ̀sìn òdodo ẹnìyẹn òmùgọ̀ ni tí yẹn bá wọn ń ka ayà alukur'an tí yẹn bá wọn ń tàdá bárọ̀ tí yẹn ń ronú pẹ̀lú rẹ̀ pẹ̀lú nǹkan tí bá ń ṣẹlẹ̀ ní àwùjọ èyàn ló ń rí lódodo pé ẹni tí ò bá ti sí ìgbàgbọ́ ẹni tí ò sí súnà nínú ṣẹ̀mí ayé rẹ̀ sẹ̀fí òmùgọ̀ ni kódà tó bá gbọ́n kódà ní tó bá kéwú tó kéwú tí ò bá ké súnà papọ̀ mọ́ kéwú tí súnà òye njọ́ tó bá pàdé onísúnà ẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ kéwú ó súnà ọmọ rí pé òmùgọ̀ ni yìí òmùgọ̀ ọ́ torí pé kí ni ìdútì òdodo onímọ̀ ń sọ̀yàn di ọlọ́gbọ́n èyàn ó gbọ́n èyàn ó nílá káyì tí wọ́n ní pé èyàn gọ̀ ẹni tí ń ṣe súnà náà máa ń sọ bẹ́ẹ̀ fún pé kì í gọ̀ torí pé ẹni yẹn yóò máa wà guided pẹ̀lú kíni pẹ̀lú òfin al àti àwọn hadith anabi sallallahu alayhi wa sallam àti ìṣẹ̀mí ayé àwọn sahaba ó rí ọmọ kékeré tó ṣe pé èyí ó ń fòfojú wò pé ah níbo ni wọ́n ti rí irú làákà yìí kò síbi tó ti rí ju ni nù súnà nàbì lọ bí yẹn bá o bá gbọ́ súnà nàbì sallallahu alaihi yìí òmùgọ̀ náà ni ó máa jẹ́ torí ní tí je yẹ máa tàn jẹ fún ni wọ́n máa tàn jẹ bí ò ní púpọ̀ náà bí ò tún rí tí bá gbọ́ ẹ̀sìn yìí ẹ̀rẹ́ lómi ó kewu kéwú kéwú yẹ ẹ̀sìn rí yọmọ wa dá gọ́gọ́ tẹ̀lé olódò kankáàkiri yóò máa ní ṣéwù tòun lélẹ́yìí kódò olódò yẹn lè má ma Kùránì ké yóò wá ní ẹ̀mí ọlọ́m ah ẹ̀mí ọlọ́m bẹ lára wọn ni ọ̀rọ̀ kéwú kọ́ yìí ọ̀rọ̀ kéwú kọ́ yìí dáwọn bàbá ọmọ kéwú lòótọ́ náà tẹ́bá wẹni tí ń pè ní bàbá òun ẹ rí pé bóyá ẹgbẹ́ àbúrò rẹ̀ kẹfà ẹnìkan bẹ ọwá sí mọ́sídẹ̀ ọ̀nàrọ̀ níjọ́ kan wọ́n á ń sọ fún mi pé òun ti ń wá ọgbà àwọn tó ń jẹ́ àwọn onísúnà káàkiri báyìí òun fẹ́ máa polongo fún wọn pé ẹni tí ń bẹ lérí ọ̀nà ó ti dé o khalifatullah ifi ardihi ẹni pé khalifa ọlọ́run lórí ilẹ̀ ayé ó ti dé báyìí kó ń kálukú kama wá lọ lè rí lẹ́nìkan wá mú wá sí àyínà pé àwọn tí wọ́n ṣe súnà ń bẹ níbí òun wá ní kó ń polongo jáde wọ́n á ní ńbólẹ́ wà ó ní ń bẹ lọ́nà tí a bá dé express kan lọ́nà ìbàdàn ẹ wàá gba ọ̀nà ibìkan tẹ́fìlì olè já sọ́nà múnà wú àbí kan ló ti ẹ̀ pé mo ní báwo ni ẹnìyẹn ṣe rí sọ ìtàn gbésí ayé ẹnìyàn fún mi ó ní wọn kéwú ó ní dírẹ́fà tipa náà ni dírẹ́fà tipa ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀mí ọlọ́run kan sọ̀ sí wọn lára náà ni mo lọ ṣeun ó ṣeun ẹni tó ń dẹ̀ ń bá mi sọ̀rọ̀ yẹn òun sì mọ kéwú so mo wá sọ fún pé ẹni yẹn ìyàwó mélòó ló ní ọlọ́kẹ́ gáìdì ẹnu mi lọ́bẹ̀ náà ni ó náà ní tóbi ìyàwó mẹ́sàn-án mo ló ṣeun mo ló ṣeun mo ní kí lẹ gbé lọ́wọ́ gan nínú ẹgbẹ́ yín onínú táwọn gbé lọ ni pé àwọn ò kí ń lo oògùn rárá àwọn ò kí ń lo oògùn kankan tó bá rẹ àwọn àwọn èlò kankan kí lẹ́mọ̀ wọn fi ń ṣe ìwòsàn onífàtíà nìkan làwọn máa ń kà fúnra wọn mo ní ẹ ti wá takọ̀ ànábì báyìí mo ní ẹ̀rí lo oyin náà ọ̀dàkẹ́ sọ̀rọ̀ ní àwọn ilógun kankan dé ẹ̀yìn lóyìn náà nù tínú bá ń rìn ní lóyìn mú ní ẹtí takọ alukurani takọ àdìsí anabi sallallahu alaihi wasallam lẹ́yìn náà ṣé wọ ẹ̀yìn àlífà yín tó wí olóníyàwó mẹ́sàn-án ni sobi tí mo ti fẹ́ lọ gangan ni pé ẹni tí ó bá ń lóhùn ìyẹn bá kéwú tí tàn jẹ òmùgọ̀ náà ni ọmọ jẹ láyé rẹ sayakulu sufaha minanas àwọn òmùgọ̀ ẹni tí o bá ti sí òdodo ni ó lè gbọ́n ó lè ní làákàyè àmọ́ tí o bá ti sí pé làákàyè títí ẹ̀sìn ọlọ́run ti tànàbì sallallahu alaihi wasallam òmùgọ̀ ló ń tàn wọ́n máa jẹ irú ẹni yẹn ó lè mo wá ń fún mi ní nǹkan jẹ lójú oorun yìí sì wá ń jẹun lójú oorun tó bá jí báyìí yóò bá kó fìtínà bára ẹni yé ń jẹ ni ẹ máa ìwọ tó bá gbọ́ súnà nẹ́bí sallallahu alaihi wasallam yìí ó lé yomugọ̀ tó bá ti jíwẹ́ ó tún dúpẹ́ fọ́nà gbá ah, ọlọ́run mọ̀ dúpẹ́ ó fún mi ló ń jẹjẹ lójú oorun ah ọ̀nà ló ní mọ́ ń fún yàn ní nǹkan jẹ gbogbo ọ̀nà ni wọ́n náà wọ́n fi wà tarzuqu man tasha bighairi hisab wọ́n mọ́ ń sárísìkí fún yàn wọ́n lọ́ mọ́ ń fún yàn jẹ ọ̀nà tó tún gbà fún mi ló ń jẹjẹ lónìí nu ọmọ bá sẹ̀mí ayé rẹ lọ sọ amẹ́ni tó bá ti ya òmùgọ̀ tí ò gbọ́ ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam yìí yóò ti wò pé ayé ti dé wọn ni a kò ní gbẹrẹ ní gbogbo ọrùn báyìí gbogbo góńgò rẹ àbí ká sí gbẹrẹ sí i so èyàn ọmọ ya rìn dèní tí o bá ti yàní jẹ́ ń lo ìmọ́lẹ̀ sunna nabi sallallahu alaihi wasallam láti fi lo ìgbésí ayé yàn so bákan náà aya yìí oúnjẹ kò ń yé wa ipe àṣẹ ẹni tí ó bá ṣetán láti ṣetán lọ́hùn láti ṣetán nabi sallallahu alaihi wasallam àwọn èèyàn ò ní yọnu lára rẹ̀ wọn ò ní yé máa máa yọnu sí i tó bá ṣe kóbìnrin ni tó bá ń lo ìjáàbù ni ó tún ti bẹ̀rẹ̀ ó ti lọ lè dàbòlẹ̀ o ó ti dàbòlẹ̀ gbogbo gílọ́ọ̀fù ni ó tún ti kìbọ̀wọ́bọ̀wọ́ tó bá dàbò ju ojú ó ti bojú o èwo láwọn máa gan báyìí kí ló fẹ́ rí so bí wọ́n máa yọnu sí bójọ́kùnrin náà ni wọ́n yọnu sí. Si, ní o tó rí ah ìbòsòkòtò ah, yìí tó dé báyìí ah o sì ń ba aṣọ ń báyìí ah èsì ìrasọ gidi èsì bá jẹ́ so wọ́n ó sọnù sí ọ ẹ wà nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́run ti ń sọ fún anẹ́bí kalẹ̀ pé mọ́ wọ́n rí o wọ́n sọ̀rọ̀ o wọ́n sọ̀rọ̀ gbúrú àwọn ọ̀rọ̀ yìí náà ni ẹni tó bá fẹ́ ṣẹ̀sìn ọlọ́run ọba ó gbọ́dọ̀ mọ̀ kó dá lójú kó yé e. ipe tí wọ́n bá ti ń gbé lọ́wọ́ tí ń jẹ́ òdodo sáàmà bá ti nìṣó lillahil mashriqu wal maghrib àti wọ́n tó ń sọ̀rọ̀ àtẹni tí wọ́n ń sọ sí àtọ̀rọ̀ tí wọ́n ń sọ ta lónìí Allah ọlọ́run sọ bá nàbí sallallahu alaihi wasallam pé àti ibi tó ń kọjú sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti ibi tí mo ní kọ́ ọmọ kọjú sí nìsí ta lónìí èmi ni mo níta nípa rẹ̀ ká wà ní ẹ̀ ọ̀yá àwọn alànìyà yín ọ̀gbọ́dọ̀ kọjú síbẹ̀ mọ́ ah, kò sí so náà ni pé ẹ̀tùn wa nígbà tọ́lọ́wọ́n bó gbé wa ọlọ́run gbé wa nígbé ar-rububiyyah lillahi al-mashriqu wal maghrib pípé pẹ́ nìkan kan kò ká nǹkan kan láti sọ fún èmi ọlọ́run bá pé kí n máa sọ pé kọjú síbi tí mo fẹ́ nì àyíbí ìṣe fẹ́ nì. sòun náà ni pé ẹni tó bá ti ń di pé ó ń tọ ìlànà nabi sallallahu alayhi wa sallam kó mọ̀ pé òun ó rí ìsọnu èmi ò fẹ́ sọnu òsítọ́ láti ṣẹ̀sìn anabi sallallahu alayhi wa sallam ni o. so ibi èyàn ó rí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ishtadda inayat aw ishtaddat inayatullahi bihi bọ́lọ̀ ń ṣe mójútó alámàrí ànábì sallallahu alaihi wasallam ó ní agbára gan torí tí ọlọ́run ọba ń sọ fún ànábì yẹn àwọn ẹni yẹn padà wí fún ànábì sallallahu alaihi wasallam wọ́n padà wí so bákan náà níbi ọ̀rọ̀ yìí yóò rí òfin ìkọjú sí kíbla bó ṣe pàtàkì tó nínú Islam torí pé kí ni ibi tí anabi sallallahu alaihi wasallam ń kọjú sílẹ̀ tó wáyé pé yẹn kàn lè kọjú síbi tó bá wù yẹn ni ọlọ́run ò ní ní kọ́ mọ kọjú síbi yìí nígbà kan kó tó ní ọ̀dà tó mọ kọjú sí ibi yìí nísìnyí ẹ̀rí pé ńgbà tọ́lọ̀ ti wá síjú ànábì sí ibi tó kọjú sí ń jẹ́ kébìlà kọ́ wá díjọ́ kankan ànábì fẹ́ kírun kọ́ wá ní jẹ́ ń tún padà sí ibi tí mo ń kọjú sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ó túmọ̀ sí pé òfin ọlọ́run ọba òfin ọlọ́run ọba náà ni kíkọjú sí kébìlà kọ́dà táwọn afárá bá ń kà nínú májẹ̀mú inú májẹ̀mú ìrun òun wọn máa ń ka kébìlà sí tó ṣe pé tíyàn bá ti ṣe é èèyàn nírun tí wọn bá ti kọjú sí kíbla èèyàn nírun kìí sínú tí wọn fi ń ṣeré rárá ní ọ̀rọ̀ kíbla bí àsìkò ni tó pé tásìkò òrùn ọba tó èèyàn gbọ́dọ̀ lọ lè kí èèyàn gbọ́dọ̀ fàsìkò òrùn ṣeré pé kí ngbà tó bá wù ọ náà bá ní sí sáìtì wọn wàhálà yìí pọ́ ẹ̀mọ́ ní sọ ti wọlé àbí kí tó bá ti ráyè òkì bẹ́ẹ̀ náà ni kí ọmọ ní pé ẹjọ́ ṣé kíbla yìí wà dáadáa wàhálà yìí pọ̀ bí wàhálà yìí ṣe pọ̀ lérí àsìkò bẹ́ẹ̀ náà ni wàhálà ò gbọdọ̀ pọ̀ lórí kébìlà pé wàhálà yìí sì pọ̀ báyìí torí májẹ̀mú iná ni májẹ̀mú ìrun ni so mùsùlùmí ó mójútó dáadáa gbàtọ́lọ́ ọba ní lillahil mashriq wal maghrib dúró ọba ń sọ ní pé èmi ni mo ní kápá mo lè pàṣẹ bó bá ṣe wù mí pé kọjú síbẹ̀ yìí so náà ni kónkálukú náà kó máa wo àṣẹ tọ́lọ́wọ́n bá ń pa tọ́lọ́wọ́n bá ń pa fún oníkálukú wa bó la ṣe ń ṣe àmójútó rẹ̀ torí pé ọlọ́run bá ní èmi ni mo ní ìyẹn ni pé tó bá wù mí ni mo lè pàkíyèsí mo lè darí sí pé ọ̀dá ẹ̀kọ́ yú síbí sọláì náà ìforíkanlẹ̀ fẹ́mi ọlọ́run ọba tèmi nìkan ni so kìí ṣe pé bóyá ẹnìkan lè bá mi pín ní ibẹ̀ so bákan nínú àwọn ìtàtún lè kọ́ nínú àyà yìí tó ń jẹ́ ẹ̀kọ́ òun náà ni mashi'atullah ọlọ́run bá ní yahdi man yasha èmi ni mo máa ń fi ẹni tó bá wù mí mọ̀nà ẹni tó bá wù ọlọ́run ọba náà ni ẹni tó bá wà lórí mọ̀nà tó bá wà lórí mọ̀nà ẹni ń ní bùkátà sí kó máa dúpẹ́ fọlọ́run ọba kí ọmọ dúpẹ́ fọlọ́run torí ọlọ́run ọba òun ló wù ó fi hàn ṣe kòńgẹ́ ìmọ̀nà ni pàtàkì jùlọ tá a bá ń sọ pé èèyàn mọ̀nà èèyàn mọ̀nà nínú islam yìí ìmọ̀nà gangan ní jẹ́ sunna nabi sallallahu alayhi wa sallam kíyàn ṣe islam pẹ̀lú sunna nabi eré alimami barbahari rahimahu alayhi rahmatullah gbà tí wọ́n bá rọ́bọ̀ wá níbi bẹ̀rẹ̀ tíra wọn náà ni wọ́n ni i'lam arshadakallah wọ́n ni anna islam huwa sunna wa sunnatu هي الإسلام ولا يستغني أحدهما عن الآخر والله لما يكون تنجا إسلام غغا سنة يني سنة يغغني إسلام والسنة هي الإسلام سنة غغنا سني إسلام ني سنة سنة ني إسلام وني كوالي في ككالي كوشيسي كي كوني كيوني يوني يكني ما سي نشكان ipe èmi ó jẹ́ mùsùlùmí àbí mi ò ní ṣe súnà islam ní ṣe ìní ṣe súnà so ẹni kò rí rí islam ṣe ọ̀ọ́bì rẹ̀ pé ẹ̀yẹ onísúnà ó tó bẹ́ẹ̀ kò sí tó fẹ́ ṣe tó fi lè rí islam sàbí súnà nabi sallallahu alaihi ni àbí tó bá ti mà àbí tó bá ń ṣe nǹkan míì bẹ́ẹ̀ ni èyí sì lè rí súnà ṣe ẹni tẹ́ bá ti rí sí ń ṣe súnà ti pé ti ń jẹ́ ìsìláàmù gangan náà ní í ṣe òun so tó bá ní pé ọlọ́wọ́n bá fìyàn mọ̀nà ìtumọ̀ rẹ̀ ni pé ó fi ẹsẹ̀ nìyẹn lé ti ń jẹ́ súnà nàbì sallallahu alaihi wasallam ń ṣe súnà nù olóhùn ṣe islam wọn á ń bí pé irú islam wo ló ń ṣe wọn á sọ pé islam Sufi ah islam súfì súfì ọdún kèèló lẹ́yìn gbàtà nàbì sallallahu alaihi wasallam kú tán ẹ̀dáhùn ẹ̀ sufi three hundred years lẹ́yìn ìgbà tí ọgọ́rùn-ún ọdún mẹ́ta lẹ́yìn ìgbà tí anabi kú tán tẹ́ bá ń gbé àtẹ̀rí ànábì sallallahu alaihi wasallam gbẹ̀lẹ́ ti mọ̀ rí pé àbánábì ṣe ń kan bí ṣe ń lu kókó pé ìsìláàmù ni ẹ ṣe bẹ́ẹ̀ ni ń lu kókó pé súnà ní kẹ́ fi ṣe ìsìláàmù ni kò síbi tánábì ti pè jáde rí pé súfì ànábì ò sọ rí kò sọ rí láyé rẹ̀ ipe sufi anabi ni wa inna man ya'ish minkum anabi ni ẹni tó bá ṣẹ̀ mí nínú ẹ̀yin tí mo kọjú sí yìí anabi kọjú sáwọn sọ̀hábà wọ́n lẹ́nu tẹ́mi rẹ̀ bá gùn nínú yín fasayara ikhtilafan kathira ẹ mọ̀ rí ìyapa oríṣiríṣi àwọn èèyàn mọ̀ dáadáa oríṣiríṣi kalẹ̀ nínú láàrin ẹ̀yin mùsùlùmí yìí anabi wa ni àmì ń kìlọ̀ fún yín nítorí mo fẹ́ kẹ́ ẹ máa ṣe ẹ máa jẹ́ mùsùlùmí bákan náà wa alaykum bi sunnati anabi ò ní wa alaykum bi tasawufi anabi ò wí bẹ́ẹ̀ anabi ò wí bẹ́ẹ̀ o nge ọya o sufini ẹ̀dún ní ma tí nǹkan bá ti ń dàrú sufini ẹ̀ bá lọ ọ̀dà ẹ̀wá wo ìgbà tí nǹkan yẹn wá bẹ̀rẹ̀ sí ní ń dàrú tó bẹ̀rẹ̀ sí ní ń dàrú láti ìgbà tí anẹ́sọ̀ sọ́lámù ti lọ tán khawariji jáde àwọn Mu'tazila jáde àwọn Murji'a jáde àwọn Asha'ira jáde bóríṣiríṣi ń jáde nù nígbà yẹn ni àwọn afáwa bẹ̀rẹ̀ sí ní dìde pé a ní ìsìláàmù yìí ẹ̀ lè ṣe àbíkẹ́ ẹ sí pẹ̀lú sunna nabi sallallahu alaihi wasallam ara àwọn afáà yẹn ni mo kà kan al Barbahari tẹ́bá tó léwu àwọn titi Imam Ahmad inú sunna wọn bẹ́ẹ̀ ṣe bá náà nù wọ́n ní usulu sunnati indana imamu ahmed ló wíbẹ̀ inú usulu sunna wa wọ́n ní usulu sunnati indana at-tamassuku bima kana alayhi ashabu rasulillah sallallahu alaihi wasallam wọ́n ní ìpìlẹ̀ ìpìlẹ̀ sunna lọ́dọ̀ táwọn tábánilagwáyà ń ṣe ẹ̀sìn ń ṣe sunna wọ́n náà ní dìímọ́ ń tí anabi kọ́ àwọn sọ̀hábà yìí ẹ̀ lè rí bí wọ́n ti usulu sunnati indana at-tasawwufu kò kò síbi tó ti sọ báwọn rí àwọn mọ́mù náà mà wọn gbọ́ rí wọn mà sòun ni pé kí gbogbo ayọ́ tá a fẹ́ ṣẹ̀sìn wàláhì padà síde súnà nàbì sallallahu alaihi wasallam ṣé bí ànàbì sallallahu alaihi wasallam ṣe ṣe kírun bá nàbì ṣe ń kírun gbàwẹ̀ bá nàbì ṣe ń gbà máa hùwà bá nàbì ṣe hù máa múra bí ànàbì sallallahu alaihi wasallam ṣe múra bí ṣe múra ni ó ṣe máa múra pàtàkì jùlọ ìmúra tó bá tiẹ̀ ṣe pé bá wá ní ń ṣe pẹ̀lú pé ànábì pàṣẹ pé ṣe báyìí àbánábì sọ fún pé ìlérí ìyà ń bẹ́ ń bẹ́ ọ gbọ́dọ̀ ṣe báyìí so ìyẹn gbọ́dọ̀ mójútó yahdi man yasha bí tí mo ti wá lọ́nà pọ́lọ́ wọn bá máa fọ̀nà mẹ́ni tó bá wù ẹni pé mashi'atullah ẹni pé tó bá wù ọlọ́wọ́n ọba náà ni ìmọ̀ fi hàn ṣe kò láti ṣẹ̀sìn náà ni wọ́n tí ó wà lónìí tí ọlọ́wọ́n bá fún ní àgbọ́yé súnà nẹ́bí sallallahu alaihi wasallam kìí ṣe yẹ̀yẹ́ ló kù fún àwọn èèyàn kìí ṣe yẹ̀yẹ́ ló kù gbé wo gbogbo yẹn ṣàgbá kan wá tí ń ṣe súnà ẹ wọ náà ẹ̀yin bídìí ẹlẹ́sìn yìí kẹ́kẹ́kẹ́kẹ́ ọmọ àfi wọ́n rẹ́rìn alàlàlàlà wọ́n fi wọ́n rẹ́rìn ah, ah, torí pé kí ni kadhalika kuntum min bí wọ́n náà ṣe ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nù wọn náà ma ti rìn nígbà kan àti pé wọn náà ń kó bàndírí káàkiri tó máa lù ti gbọ̀nà ti gbọ̀nà ti gbọ̀nà ti gbọ̀nà ti gbọ̀nà tó máa lù tó múra kankankankankan nídìí ń lu bàndírí yìí gbogbo owó rẹ̀ wà ya gbogbo owó yìí ti polo gbogbo aa ah, ah, la ilaha illallah famanna Allahu alayk ọlọ́run padà fi òdodo yí ọ ipe eléyìí kì í ṣe òdodo torí pé kí ni òdodo náà ni ẹnìyẹn fẹ́ ṣe nígbà wọn wàláhì ìgbà tí àwọn tí a jọ ń ṣe sáwí ńgbà wọn wọ́n mọ̀ ipe wàláhì ìgbà tá a fi ń ṣe sáwí ọ̀tọ̀ lọ́hùn náà ní bẹ́lẹ́ mi wà kí a fẹ́ ṣe kìíní nítorí tọ́ lọ́hùn kéèyàn orí ìyọnu ọlọ́wọ́n ọba kódà ń gbà yẹn táwa bá ń pawó àwọn iná owó wa o àwọn èèpẹ̀ o àwọn táyọ̀ ń ṣe ń bẹ ládùúgbò àmọ́ dá ni kí àfihàn kínní àfihàn kínní kan sáwí àfihàn kínní kan àfihàn kínní kan àfihàn kínní kan so àwọn ọ̀ká gbé ọ̀nà jíjẹ ọ̀nà múmu rẹ̀ o so náà ni yóò rọrùn fún yàn tí a bá padà rí òdodo pé kínní yóò kì í ṣe òdodo òun nìkan bẹ tí mo kọ́ ń gbà àwọn tí mo rántí mo rò pé ah ipe ó dáa kí wọn fi ikhlas kí wọn fi ṣe nǹkan tí wọn bá ń ṣe mo ń sọ ń gbà wọn pé ya ma'ashara al-ikhwan fi nahaji al-jailan dumu bi dhikrillah la tarju ghayra Allah mo ní ẹ̀yàn ọmọ ìyá mi nínú ikhwan nínú nínú nínú nínú tọ̀ríkà jailani tá à ń ya ma'ashara ikhwan fi nahaji al dumu bi dhikrillah ẹ̀dún ní máa dhikiri la tarju ghayra Allah ẹ máa wá nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́run o ọlọ́run ní kẹ́ máa wá kí o mo wá ní la tadribul bandir ẹ má máa lu bandiri yìí máa dọ́rọ̀bà zawil mizmar gẹ́gẹ́ bí àwọn olórin ṣe máa ń lu tiwọn ẹ má lu bandiri bí àwọn alágbe ẹ má fi bandiri yìí wá owó مول لا تضرب البندير ضرب ذوي المسمار لا تخلف الأخيار في ضربكم البندير من يما يقبع ويني يشع با ويني يشع سيمان لو بندير يي نان كاي نوما لو با ويني رسيمان لو نكاي نوما لو ايوكا من ان عشت في الدنيا mú tó bá ń ṣẹ̀mí láyé pẹ̀lú pé òun lu báwọn ẹni àwọn ẹni rí sí ń lu yìí mo ní tẹ́lẹ̀ mo ti gbàgbé mo sáà ti kọjá gbìyà kúnú dé mo ti ẹ̀ tíráyìí lọ pẹ̀lú ìsinmi ọ̀rántí òun náà mo ní tó bá ń bẹ láyé à wá padà rí pé tó bá lu kíní ìbáwọn ẹni ọlọ́run ṣe ń ṣe tó ṣe bẹ́ẹ̀ wá sì rí pé gbèsè ayé rẹ̀ ọ̀dà mo wá kọ́ báwọn sọ òun ni pé irú ẹ̀ tẹ́yàn bá lẹ́mìí irú eléyìí nítorí tọ́lọ́mọ fẹ́ ṣe nǹkan yìí wàláyé ọlọ́wọ́n ọba yóò tó yàn sọ́nà bákan náà òdodo yẹn ó sì rọrùn fún yàn láti gbà láti fi irọ́ yẹn kalẹ̀ ẹni tí bá ń tara rẹ̀ jẹ lónìí ń pé ojú ọ̀nà ọlọ́run sùúfì làwọn wà yìí jáde wá irọ́ ló ń pa wá sọ bó ṣe jẹ́ ojú ọ̀nà ọlọ́run látinú alukur'an látinú hadith anabi sallallahu alayhi wa sallam ṣé náà ní sọpájọ sí yìí njọ́ tí ń fi kìíní ilẹ̀ mo challenge àwọn kan pé tẹ́mi rí lélẹ́yìí kí lẹ́yìn rí ẹwà tí ọ̀nà ti mẹ lọ́wọ́ mi yìí wò wọn ò rí sùkẹ́ nìkan wọn á ṣe tán wọn á mọ ni wọn bú àwọn àgbàlagbà wọn ń takò àwọn àgbàlagbà wallahi irọ́ ni wọ́n gán ti mà ń sọ láti lẹ̀ ọdún máa ń fà ọmọ ń rán láti lẹ̀ sòun ni pé ìdáyà ọlọ́run ọba yahdi man yasha ila siratin mustaqim ọlọ́run ọba ni ìmọ̀ ń tọ́yàn sí ojú ọ̀nà tó tọ́ ma padà wá síbi siratul mustaqim yìí kí n parí hadithi barra bùnà azib tí ń kà lọ́lẹ̀ kan ó ní wa awwalu ó ní wa annahu salla awwala salatin sallaa salatul asr ó ní ìrun tánàbí sọ̀rọ̀ sọ́lámù kíníjọ́ yẹn ìgbà tọ́lọ́wọ́ bá ní mọ́ kọjú sí baitul maqdis ma jerusalem madina ní kọ́mọ ayé kaaba ní kọ́mọ kọjú sí ìrun alásàrì lànàbí kọ́kọ́ kí báwọn wa salla ma'ahu qawmun àwọn kan náà bá anabi sallallahu alaihi wasallam jọ kírun pẹ̀lú anabi sallallahu alaihi wasallam yẹn fa kharaja rajulun mimman kana yusalli ma'ahu nígbà tó kí ẹnìyàn kan kírun pẹ̀lú ànábì tàṣẹ pé ìrun alásọ̀rọ̀lá ni wọ́n kí ẹnìyàn wá jáde kó ní maka famarra ala ahli almasjidi wa hum raqi'un ó wá dé Kùbá ó wá bá àwọn kan tí wọ́n ń kírun lọ́wọ́ ń bẹ̀ wa hum raqi'un wọ́n wà lórí rùkú ni ẹni pé gbà tí ó fi dọ́dọ̀ wọn ọba àwọn tó ń kírun lọ́wọ́ òun sì kírun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam qal ìwà ń sọ fáwọn ènìyàn tó ń kírun lọ́wọ́ pé ashhadu billah laqad sallaytu ma'a an-nabi sallallahu alayhi wa sallam qibla makka kama hum hum qabla al-bayt wọ́n ni a ẹ̀yin tẹ́ ń kírun tẹ́ lórí rùkú yìí ẹ̀kan náà lọ fún wọn pé ibi tẹ́ kọjú sí yìí anabi ti kájú kú ń bẹ́ o anabi ọ̀kọjú síbẹ̀ máa gbogbo wọn dẹ̀wà lórí rùkú ni wọ́n wà ẹni wọn ní pé ńgbà tó ń sọ fún wọn ó ní gbogbo wọn sì ṣe kíni ẹ̀kan náà ni wọ́n sì yí ojú padà lórí ìrun yẹn náà wọ́n kọjú sí qibala albayt wọ́n kọjú sí kaaba wọ́n kájú kú ní baitul maqdis so eléyìí láfi rí bí àwọn sọ̀hábà báwọn ṣe rí pẹ̀lú súnà nàbì sallallahu alaihi wasallam ẹ wo kò sójú wọn o ẹnìkan lòun ti bá nàbì sallallahu alaihi wasallam kírun alásàrì ó wá dé Kùbà àwọn kan wá ń kírun mágríbù lọ́wọ́ lọ́wọ́ bá wọn lọ́wọ́ sọ pé à irun alásàrì tí mo kí pẹ̀lú ànábì lẹ́ẹ̀kan kò kọjú sí Baitul Maqdis mọ́ o Káàbà kọjú sí tẹ́ kọjú sí yìí kọ́ o ẹ̀ṣẹ̀kẹsẹ̀ wọn sọ pé àwọn parí eléyìí náà sẹ̀gbẹ́tọ́ apá àwọn ẹlòmíì ni wọ́n ni a parí eléyìí náà so ẹni tó bá yẹ tó ní àparí rẹ̀ gan náà yóò tó ní ó tó gbìyànjú ní àsìkò yìí àmọ́ àwọn eléyìí wọn sọ pé àwọn parí rẹ̀ náà ẹ̀kan náà ni wọ́n sì yí padà bí yẹn ṣe máa ń rí pẹ̀lú òdodo ni bí yẹn ṣe máa ń rí ni pẹ̀lú lílo sunnah nabi sallallahu alayhi wa sallam gbogbo ẹni tí ò bá rí báyẹn tó ṣe pé ìfẹ́ ẹnu náà ni yóò máa fi ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam abódodo clear sí òdodo clear sí tán kódà kí wa o ká kíyèsí dáadáa wọ́n máa sọ fún wọn pé àní tí mò ń sọ kọ́ yẹn sẹ́ ní ń sọ lélẹ́ yìí so ntẹ́niyẹn bá ń sọ gangan náà lọ́dọ̀ akéèyàn máa sọ so òun ni pé sunan nabi sallallahu alayhi wa sallam ó yẹ kó tẹ̀yàn kó rọ̀yàn débi pé tí yẹn bá ti ń gbọ́ nǹkan kan nǹkan yẹn ti ọlọ́run kò ti ọlọ́run ó ní ọ́la kò ní ọ́la ti sunan nabi sallallahu alayhi wa sallam yẹn ni kéèyàn ó padà sí kéèyàn tẹ̀ sí kí o sì tẹ ìfẹ́ nù mọ́lẹ̀ so tí yẹn bá ti ṣe dé lẹ́wùrú báwọn. a ìtẹ̀lé súnà ànábì òun ó sì kù díẹ̀ káàtó ó bí pé ìfẹ́nu yẹn tó ń sẹ́kù ànábì sí ni èyí gbé ìfẹ́nu kéèyàn gbé wọ nulẹ̀ ọlọ́run kéèyàn gbé wọ àlìjẹ́nà ọlọ́run ọba yóò lè gbé ìfẹ́nu wọ̀ yóò lè gbé bó ṣe lè kọ́ ma yóò lè gbé sọ àfi oorun gbogbo èèyàn kó oorun kó pín mọ́yànlá kí gbogbo àwọn oorun oorun kọ́ lára yàn òórùn pátípátí òórùn agídí òórùn ìfẹ́nu òórùn tinú mi níṣe kí wọ́n pátì anabi sallallahu alaihi wasallam ọlọ́run sọ fún pé wallahu yani yahdi man yasha ila sirati mustaqim ṣẹ́rí sirati mustaqim ojú ọ̀nà ẹ̀yọ̀kan péré náà ni kò pé méjì ẹ̀yọ̀kan péré náà ni anabi sallallahu alaihi wasallam jọ ti ka aya wa hana hadha sirati mustaqiman fattabi'uhu wala tattabi'u subula fatafarraqa bikum an sabilillah àwọn sọ́ọ́bà níjọ́ táyà níbi káyà yìí ipe wa anna hadha sirati ipe ojú ọ̀nà tìtèmi ọlọ́wọ́n ọba lélẹ́ yìí mustaqiman ojú ọ̀nà tó dúró déédéé fattabi'uhu òun náà ni kò tẹ̀lé ìlànà ẹ̀yọ̀kan ojú ọ̀nà ẹ̀yọ̀kan yìí náà ni kò tẹ̀lé wala tattabi'u subula ọlọ́ni ẹ má tẹ̀lé àwọn ọ̀nà oríṣiríṣi fatafarraqa bikum an sabilillah pé pé àwọn ọ̀nà oríṣiríṣi yẹn ni ó wà pín in kò ní jẹ́ kẹ́ rí bìnrin lójú kan náà má wọ́n ní ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ànábì wá àwọn sọ̀hábà ní ànábì wá bẹ́ ṣàlàyé ọ̀rọ̀ yìí fáwọn kó yé yékéyéké wọ́n ní khattan nabi sallallahu alaihi wasallam khattan mustaqiman ànábì wá la kankalẹ̀ báyìí bàtà ànábì la kankalẹ̀ anabi wa mú ìlà kan ó wá fi ń cross ẹ̀ báyìí bí kí wọ́n fi minus ẹ̀yìn ẹ̀yìn minus kí wọ́n fi cross ìlà ọ̀kan tí yẹn la ẹ̀yẹ kọ́ wá nkalẹ̀ ó wá ń fi ìlà kan cross ẹ̀ báyìí ó wá fi ń cross ẹ̀ wá fi ń cross ẹ̀ wá fi ń cross ẹ̀ anabi wa ni ṣé ẹ rí ẹyọ kan tí mo wí yìí tí mo là kalẹ̀ tó tẹ́ lọ́rọ̀ yìí òun ni ojú ọ̀nà tó ṣe pé yóò lédi dé àlìjánná kí lójú ọ̀nà òun náà ni al-Islam wa sunnah islam sunna nabi nu ojú ọ̀nà tí ó lé dèèyàn dénú alìjánná ọlọ́wọ́ ọba nu anabi wa ni ṣe wá rí wa hadi ilkhutut àwọn àlà tí mo là sí yìí anabi ni tilka subul àwọn ojú ọ̀nà nu ojú ọ̀nà oríṣiríṣi yẹn ni pé ńgbà tí islam tọ́ lọ tí sunna nabi sọ̀rọ̀ sọ́làmù tẹ̀lé tí wọ́n jọ ń lọ àṣàyẹ̀wò bẹ̀rẹ̀ kí ọ̀dà ọ̀dà tiẹ̀ kalẹ̀ ó kírọ̀sì anabi ó kírọ́sì sunna ó kírọ́sì islam khawariji kírọ́sì ẹ̀ murjiya kírọ́sì ẹ̀ mutazila kírọ́sì ẹ̀ sufi kírọ́sì ẹ̀ bí ogun wọn sọ wọn kírọ́sì ẹ̀ lórí sirisirisirisirisi nù tí wọ́n ma la anabi wa ni wa ala kulli sabilin shaytanun yad'u ilayhi tẹ́lẹ̀ wá sàkíyèsí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn làyí ẹ sì máa bá èṣù kọ̀ọ̀kan níbẹ̀ ẹ máa bá àwọn èṣù tí wọ́n máa pèpè sí wọ́n máa pèpè sí yọ̀yà o ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ rí àwọn oṣù fínìsì ẹ rí pé oríṣiríṣi oríṣiríṣi ni wọ́n ní tọ́fí ń pèpè sí ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ so àfikẹ́yìn òun ní àkíyèsí anabi sallallahu alayhi wa sallam sunna ló mú wá fún wa o sunna ló fi jíṣẹ́ fún èmi àti ẹ nkálukú ló dé ní yàyàyà káàkiri sòfíyà wọ́n yà ká bó kálukú ṣe ń yà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ anábì sí kìlọ̀ kí ẹ gbọ́dọ̀ yá ọ̀nà kan yìí náà ní kẹtọ̀ sojú ṣe mi àti ẹni o káṣí súnà nàbì sallallahu alayhi wa sallam kí o bá lè wà ní siratin mustaqim sokọ́lọ́n kó ṣe wá ní ẹni tí ó rin ojú ọ̀nà náà tí ó sì là gẹ́gẹ́ bí anábì sallallahu alayhi wa kó yé wa pé òun náà ni ẹyọ kan tíyàn lè ṣe láṣìlá tó pé náà ni gbogbo àwọn sàhábà yìí náà ni wọ́n tọ́ tí wọ́n ṣe láṣìlá so abẹ́ọlọ́run kó mọ́ ṣe àṣàánú fún wa o gbàǹ tó ń bẹ lérí ọ̀rọ̀ yìí náà allahumma arihimul haqqa haqqan jẹ́ ká rí òdodo yẹn warzuqhum ittiba'a jẹ́ ká tó lè tẹ̀lé kán tẹ̀lé torí àṣà ní bẹ́ẹ̀ mọ́ sọ́lẹ̀ kan ànígbà kan là ń rírọ̀ yìí à ń rí lódodo a sì ń ṣe rọ́hùn gẹ́gẹ́ bí ẹnkó dodo là ń ṣe ẹnkó dodo ìyá ń bẹ nídìí rọ ẹ wá pariwo pariwo pariwo pariwo rún àhá ẹ lagun lagun yín kín sí lórí ẹ̀sìn ọlọ́run ah ọlọ́run kọ́ mọ́ṣáláṣí àánú fún wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik naam. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. tabari ìbéèrè kan sí méjì sí mẹ́ta bẹ́ẹ̀ ọ̀fẹ́nu sọ ni àbọ̀sáré kọ́ bẹ̀sẹ̀ tá a ní báyìí sẹ́yìn mẹ́fà náà lárí. tọ́ tí o bá ti sí subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.